رسول الله جاء أن القلوب في قبور الصالحين يطيرها أوهانا تعبد من دون الله روى مالك في الموقع أن رسول الله صلى الله عليه وسلم قال اللهم لا تجعل قبري وطن لي ولا أبي الله تعالى يكون كافي قال ورحمه الله تعالى عليه àfọ̀nfẹ́ mú báàbù mi fún lálẹ́ èyí tí ṣe tí àkọlé rẹ̀ ṣe ọ̀rọ̀ tí ó wá nípa ìkọjá àlà nípa sàárè àti síbi sàárè àwọn ẹni rẹ̀ ìtọ̀yẹ́rù ha ọ̀tá náà tó rọ́bà dòmìnira yóò sọ àwọn sàárè náà yóò sọ wọn da ìbò tàbí wọn jọ pé fún lẹ́yìn ọlọ àdìsẹ lákọ̀ọ́kọ́ lábẹ́ àkọlé yìí ni èyí tó wà lọ́dọ̀ náà náà ìmọ̀ àtọ òṣìṣẹ́ Ọlọ́run bá sọ̀rọ̀ lọrọ sáárà alẹ wọsánlá nǹkan wípé Allahumma la taj'al qabri watanan yu'bad Ọlọ́run má ti sàárè mi ló tàkùn mọ sí àdìsẹ lákọ̀ọ́kọ́ gbéyẹ̀wò. àdéhùn yẹn ìparí ẹni pé ìṣáàjà gbọ́dọ̀ bò lọrin àlàkọọlì ìtàkọdọ gbọrọ àndìyá yìí nìta ìbílẹ̀ Ọlọ́run bá lé lórí àwọn èèyàn tí wọ́n sọ sàárẹ àwọn ànábì wọn di ọ̀ọ̀sà abẹ́bọ̀. àdéhùn gangan fúnra rẹ̀ ó láyé lápá kan. ó sì ní ìgbọ́wọ́sókè ìgbéni lọ́wọ́sókè ìkúnpá lọ́nà míì pé kí wọ́n sọ fún wa pé Imam n'ọgba wọ́n gba àdìsí wa ní sálẹ̀ àdìsí tó bá ti jẹ́ mùsàlá nínú ìmọ̀ àdìsí ó ti láàyè kan tó lè fún lápá ọlọ́nà míì tó bá gbà wá tó lágbára jù bẹ́ẹ̀ lọ. torí ẹ̀ ni àfọ̀hún pẹ́rẹ́ àwa sọ pé wọ́n làwọn ìṣe àrídún ó ní ọ̀nà míì tá a lè fi jẹ́rìí ẹ̀ láti máa fi di ẹ̀rí nígbàdí mẹ́rin àná tí wọ́n sọ wípé wọ́n gbà látọ̀dọ̀ sọ̀hẹ́lì ọmọ àbí sọ́ọ̀lì ànàbí ànàbí àbúrò rẹ̀ rà gbé àdìsí yẹn lọ síbi àlọ́bí ọlọ́run bá sọ bẹ́ẹ̀ nígbà tí o ti pé bóyá ẹnìkan tẹ̀rì fún ọ̀dà ọmọ nígbà tí ń sọ wípé wọ́n gbà wá lọ́nà murtal wọ́n ti já ẹnìkan tí wọn ò dá kọ wọ́n sì dá pẹ̀lú mi ló fà ànílọ sí délé ní púpọ̀ nígbà fẹ́ lò ní pé a lè bàbí ìdí ti ẹ̀rí ronú ìkúnpá lọ́nà mi. ẹ̀rí sáárà ṣe gan òun ni ọ̀rọ̀ táwọn ẹni kọ yìí gbẹ̀gbẹ̀ sallallahu alaihi sí ni àdúrà Allahumma ìwọ náà bá wọ látàjà àlẹ ọbẹ̀rẹ̀ ìwọ́sàn ní yorùbá wọ́n ti bàárẹ̀ mi lóòótá tí máa sìn. ọlọ́run ti gbàdúrà yìí tàbí kábìrà léèrè sẹ́gbọ̀n yẹn gbà tó gbà. akọ́ńtẹ́rà wa wọ́n ní ọ̀dùnkọ̀já ọ̀rọ̀ ọlọ́run tó wá ọlọ́run gbàdúrà yẹn. ọ̀dà kí la fi mọ̀ kọ́ ọlọ́run gbàdúrà yẹn ta ni ó dáhùn. tó la fi mọ̀ kọ́ ọlọ́run yẹn. ìyá dáhùn wàlẹ́ ìsàrà ìsàrà. Yẹ̀dá ọmọ bàbá yà. Àtàrẹ́ àná ní òdi òta kò bí ẹbọ títí tó ní òtún ní ìdára ẹlẹ́. Tó bá ṣe wípé àdúrà yẹn ò bá ń kọ́, ta ni ó dáhùn lé mi? Tó bá ṣe pé kò gbà ń kọ́. ìdáhùn ẹ̀ ní kéde náà bàbá tó máa ṣe àárẹ̀ yìí ó jẹ́ kàkà bí ọlọ́láwọ̀ sáárà rẹ̀ ẹ mẹ́sì lérò pé àwọn yẹn kàn lójú kò bẹ̀rẹ̀ torí wọ́n ṣe sàárẹ̀ ṣe sànàbí kó wọ́n fẹ́ lè pa sàárẹ̀ sànàbí ọlọ́láwọ̀ àlẹ́ ọ̀sánlá àwọn bíi tí a ti máa mú fún un mú fún ọ̀rọ̀ jáde nìyẹn láti mọ títóbi àánú ọlọ́run tọ́lọ̀ ṣe máa bẹ́ àbò àmẹ́tọ̀ sọ́là tọ́lọ̀ ń gbé dìde ọlọ́run gbé dìde láti fẹbọ rẹ láti dáàbò bẹ̀sì ni. nínú gbígbàdúrà tó ga jù láyé òní tí ọ̀rọ̀ sáà nàbí sọ yìí ọlọ́run bá gbà láti wá. torí pàwọn yorùbá máa sọ pé ẹni tẹ́ ń pariwo wípé ó mú àfídà wá ó mú tàfídù wá sàárè yẹn gan wọ́n sì. ọlẹ́ kan lẹ́sí tí ó dá nǹkan kan mọ̀ nínú ẹ̀sìn náà tó sọ̀rọ̀ ẹ̀dùn fà wọ́n ti sàárè rẹ̀ kí wọ́n tó débi sàárè rẹ̀ wọ́n pè é pé wọ́n lọ́hùn wọlé alágbájá kò ṣàánú wa nígbà tí wọ́n tún mọ bí ibojì rẹ̀ wọ́n tún lọ bẹ̀ẹ́ kọ́tọ́ lọ sí sùjú ẹnìkan tó jẹ́ wípé tó bá ti pé súnà rẹ̀ nìyẹn láyé òun náà ló darí àwọn èèyàn síbi kí wọ́n máa ṣe bẹ́ẹ̀ kò lábọ̀ rí lọ́dọ̀ ọlọ́run kí láyé insha Allah tó bá yẹ kó náà ló pépè síbẹ̀ nítorí kó náà lọ dúbà títí lọ sí lọ́hùn níbi sàárì ẹ̀ nìkan àbí lọ sí sàárì ẹ̀ nìkan làwọn èèyàn wá gbà gẹ́gẹ́ bí súnà tiẹ̀ àbọ̀ rẹ̀ wo ló fẹ́ jẹ́ fọ́nà. kọ́lá Ibn Qayyim rahimahullah nínú ewì tá a fa olùmọ̀ Ibn Qayyim fi wọn sọ fún wọn tó kúrò láyé wọn ni fa ajaba rabbul alamin dúnmọ́ àwọn ọlọ́wọ́n bá lẹ́dà gbogbo ayé ó gba àdúrà nábì wà àhátọ́wò bíta látàkì lè ṣúrí rán ló bá fi fẹ́ǹsì mẹ́ta ló bá fi rọ kiri ká sàrí ànábì sallallahu alaihi wasallam حتى بدت أرجاؤه بدعائه في عزة وحماية وصيان ṣébi wípé látara dùá táwọn ti ṣe sallallahu ta'ala sallam àwọn agbègbè àyíká sàárè yẹn ó di èdèpá ọmọ ẹnìkan ká láti débẹ̀ fi wà tí ń wà fìyà. ó ndị ibi ààbò ẹ̀ síkírọ́tì àwọn èèyàn bá padà ya ìgbọ́n jẹ́jẹ́ làwọn èèyàn lọ láì ní tí ò bá fẹ́ kàbọ̀. owó kan kọjá níbi ìtàrí ànábì ni ó ti sálámà ó tán sallallahu ta'ala alaihi wa torí ẹ̀ nàkó wa fi wá sọ alákọ̀ọ́kọ́ wà dálẹ̀ ala làwòrọ́gìdà làkàánà wọ́tànà wọ́n ní àdíìsì yìí dá lórí wípé tó bá jẹ́ pé wọ́n ti sàárẹ̀ ànábì ó ti dẹ̀bọ̀ nù ìdìbéèrè tí mo bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan tó bá jẹ́ pé wọ́n ti sàárẹ̀ ànábì wọ́n pé wọ́n tẹ ojúbọ nù tó bá jẹ́ pé wọ́n ti ẹni láti hàmáwù bímọ hánà bẹ́ẹ̀nà wà bẹ́ẹ̀nà náà ìwọ́n náà dáàbò bò àbọ̀ náà ni gbígbàdúrà ni kò jẹ́ káwọn èèyàn ò lè máa ráyè débẹ̀ láti ṣe ìbàjẹ́ ọ̀la yóò sọ lèlè ẹnìkan ò lè rí sáré rẹ̀ agbọn ọbẹ̀ là ń agbọn tààrí là ń rí. ẹlẹ́ẹ̀kejì wàdánlẹ̀ àdìsí wàlá ànà wọ́tánú àdìsí tó jẹ́ ká mọ̀ pé ó sà wà mọ́ yorùbá ṣeré olè áàbìrù olè kàtẹ́yẹ̀ ń fara kí bí ṣe practically. mínà kòbóòrò bí kó jẹ́ pàwọn èèyàn ń ṣe tààrí wọ́tàwàbí alẹ́tàlẹ́ àtàwọn ilé tí kọ́ sórí ẹ̀ àbáwọn dóòmù وقد عازمت الفتنة بالقبور بتعظيمها وعبادتها wọ́n ní àdánwò àwùjọ àdánwò ògbà ó sì ga látara táwọn èèyàn ń fi sàárè ṣe tágbọ̀ọ́yè wọ́n sọ fún wọn pé wọ́n ń sin lọ́hùn ni tí wọ́n sì tí wọ́n mọ̀ pé ẹ̀sìn ni kì í tẹ̀sìn. tẹ́gbà wọn sọ ilé yìí láàrin ọgọ́rùn-ún ọdún tó ti kọjá lọ báwọn ìbá ti wá burú tó lásìkò tàwa Abdullahi ibn Mas'ud rí ọlọ́ ọ̀tàlá nù wọ́n ní kéèfà à ń tún ìdá lábẹ́ ìtàkùkù mọ̀fíìsì náà báwo lẹ́ẹ̀sì wà báwo lùgbésí ayé ti jẹ́ sí fìtínà kan ó ń darí síbi ìdínà rú kí wọ́n sọ sàárè ìdòòtà àbí tó bá jọ bẹ́ẹ̀ nínú ẹ̀fọ́. kí ìdínà yìí yín pọ̀ ìdínà tó ṣe pé yára mú sí àlùkèdì àgbàlagbà odògbó sínú ẹ̀ inú ẹ̀ ni wọ́n wà ságbàlagbà àti odògbó wọ̀nyá ń ṣàwọ̀ sí àkọ̀gẹ́ ìbẹ̀ lọ́dọ́ sí wà ní ọdún sẹ̀mí tajiri ala nnaasi yattakhiduna ha sunna àdánwò tó ti báwọn yẹn ti sínà àti ìbọgibọ ọpẹ òòṣà táwọn yẹn sọ ní sunna tí wọn ń pè nílànà Ọlọ́run ìdàgbò yẹra ti kí ìdàgbò yẹra ti sunna pé kó sẹ́nìkan bá dé pé ẹ má ṣe bẹ́ẹ̀ lọ wọn ni wọn fẹ́ padà dáa rẹ gbogbo dáǹkọ yìí táwọn yẹn ń yìí tó bá dé bí ìgbà àwọn ẹnìkan àbùkù ńlá látàn látàrẹ pé irú irú tàrí bàbá wọn àmọ́ dákan bàbá tẹrù tàrí bàbá lẹ́yìn òní débẹ̀ mọ́ tẹrù tàrí bàbá lẹ́yìn òní tàdúrà mẹnu kìí ṣe pọn tàdúrà púpọ̀ mo fẹ́ máa pàkíyèsí kan ẹ sì tẹkínú jẹ dáadáa àní mo ti sọ rí gbogbo ìgbà tí wọ́n bá ti ń tẹ̀sà òkú pé ẹ mọ̀ gbé lọ wípé lásìkò a wà yìí wọ́n fẹ́ ṣe lọ́jọ́ fẹ́ bọ̀ ni kò sí nǹkan mi. kódà èyí tó jẹ́ pé wọ́n ń lọ́mọ pé ayé ti burú ayé ti bàjẹ́ wọ́n ń yọ orí wọ́n ń yọ ẹsẹ̀ torí ẹ̀ mọ̀ gbé lọ wípé tí wọ́n náà kà sí wípé àwọn fẹ́ ṣe lọ́jọ́ fẹ́ bọ̀ yóò padà dòta ṣebí ìyálò náà ṣebí bàbá ni yóò padà ló ta gbogbo ọjọ́ tí wọ́n bá ti wo sẹ́kíṣẹ́ fún ọbẹ̀ ọ̀sẹ̀ máa ń wò ó àwọn ní ó débi ta ó débi orí orí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ pé táwọn owó ìlú ìsìn àbí èdè àìdè kan mọ ẹgbẹ́ láàrin ọ bàbá rẹ̀ ó yà ń ló fà torí tí ń bẹ lójú ọpọ́n táwọn ń wò yìí tó wá sọ orí tẹ́ láàbò ló lè lọ sójú orí bàbẹ́ láì sẹ́kọ̀ ògbókù wa oná padà dòṣà gẹ́gẹ́ bó ṣe dòṣà bẹ́ẹ̀ mọ̀ practically ṣe sọ̀rọ̀ pé à ń sèkè nǹkan tíra. à ń bèèrè léyìí tó jẹ́ kí wọ́n mọ̀ ọ́n mọ̀ pé lọ́jọ́ pé àwọn yẹ ká máa rí baba dé o lórí ọjọ́ iwájú o irú àwọn àyè gbígbà àwọn oríṣẹ́ kan bẹ ó níbi tí àbí ó níbi tí àbí lè máa dá akọni tàbí lù àwọn àyè kan wà lónìí táwọn èèyàn mú kò lẹ́nu àwọn ojú orí kan táwọn èèyàn ń bẹ tí wọn mú kò lẹ́nu lónìí kódà tí wọn bá ń ṣàdúrà báyìí ní gbólóhùn lẹ́nu ọ̀rọ̀ wọn máa sọ pé tọ̀ ọlá ọlá kábàárì bàbá alágbọ́dá ọlá ọlá ọlá aráǹgbọ̀ngàn kábàárì ọlá kábàárì ṣéwù lágbọ́dá ọlá kábàárì bàbá alágbọ́dá gbogbo ẹni bá ń sọ bẹ́ẹ̀ tó bá mọ bí ó ṣe débi ojú kábàárì yẹn yóò lọ bẹ́ẹ̀. kò sí nǹkan tó fẹ́ lọ sẹ́ńbẹ̀ ju kó fẹ́ lọ sẹ́bọ̀ lọ. wàlẹ̀ kọ́wọ́sì lè fìdínà torí na ọmọ wáyé náà àmàrù rọ́bì aláwọ̀tàlá ni à ń tẹ̀sàbìn àtàrí nàbí sọlọ́láwọ̀ àìwòsàlá onímọ̀ràn ọ̀pàtọ́ tí ò sọ pé a máa ṣe ẹ máa níbi ìyáàbò orí pàtàkì ìlú náà àkùnrin gbámú bí o àtàbùrú lásán síbẹ̀ fún mídíà. a sì kàn lápèjúwe kọ́lá mi wà bọ́ afọ́ àfọ́ọ̀mọ́ wà bọ́ wọ́n ní sẹ̀lẹ̀ ìtọ̀ ìsà ẹ̀dẹ̀ yóò rí yàkóòl àmọ̀ràn ọmọrùn ابن الخطاب رضي الله تعالى عنه بقطع الشجرة التي بويتاتها النبي صلى الله عليه وسلم فقطعها لأن الناس كانوا يذهبون فيصلون تحتها فخاف عليهم الفتنة abẹ́ gíga nàbí wà sallallahu ta'ala alaihi wa sallam níbi náà sọ̀hábà ti bá ajá mọ́jẹ̀mú pé a sì lọ́n pẹ̀lú ẹ gbogbo tó ọba pè ní lànà tọ́lọ́run á tẹ̀lé ẹ̀wù sọ́bù ìfàt sura forty eight àyà kejìdínlógún abẹ́ ẹ̀jì tí wọ́n jókòó sí lórí pé abẹ́ ẹ̀jì abẹ́ ẹ̀jì lásán subhanallah èmi àtẹ̀yìn náà tá a bá wà nínú igbó àbáwà nínú pápá a máa wo abẹ́ ẹ̀jì kan pé eléyìí níbò bí kódà á tún wò pé kò sí eléyìí pọ̀ jẹ́ eléyìí lọ èmi àtẹnìkan àwọn àyè kan àárín inú pápá kan ọjọ́ kan lágbára bá dá wa a ní ẹ jẹ́ ká sinmi díẹ̀ ká tó náà lọ kò sí abẹ́ ẹ̀jì táwọn ẹni ìjókòó sí jọ náà lọlọlọwọ dáàrọ sọlá nǹkan fàábà ń bá adánda mọjẹmú àdéhùn Ọlọ́run àtàbẹ ẹbí tèmi àtàwọn èèyàn kan lọ́dọ̀ wa ń bí ìtajókòó sí kò sí yàtọ̀ kò sí yàtọ̀ abẹ igi lásán òun náà ni a sùn dáadáa agbára a sùn lọ nígbà tá a jí la tó tẹsẹ̀ mọ́rin padà ṣé wàá ló ń sọ abẹ́ igi òǹdí nǹkan méjì bẹ́ẹ̀ lọ kò sí. kí wàá ló ṣẹlẹ̀ àwọn yẹn wá ń lọ sábẹ́ igi yẹn tó bá di kan lọ sí nábìlà ń bẹ̀. ìsọ̀lú ọ̀nà tá a tà á. èyí kí ló dé ibẹ̀ ló ti tẹ́lọ̀ ibẹ̀ ló jókòó sígbà náà sàhábà ẹnu adájọ́ mọ́jẹ̀mú báwọn tẹ̀lé lánàá lọ. ọmọrùn ni ẹ lọ gégùn yẹn. ọmọ ti gbogbo ẹ̀tọ́ mẹ́rin. Umaru Makafọ́ Rọ̀dí Allah Ta'ala nìyí. Nígbà tó débẹ̀ Alhajar al-Aswad, òkúta dúdú ti ń bẹ lára alé ní orígun tí ara Kaaba. Kí ló sọ nígbà tí òkúta nàbì láyé mọ́? tó tó múra tó débi pé yóò ìdá òkúta dúdú ó ní mo mọ̀ pé òkúta lásán ni ọ́ látàdókò wà látàgbà kò sí ìnira kan tó bì kan tó tó bì kan ni kò sí àǹfààní kan tó ṣe ọ̀làwọ̀là á ní rọ̀ẹ́sì ọ̀tún lọ́wọ́ ìfọ̀lọ́lọ́wọ́ àríwọ̀sánlá mọ̀kànbálẹ̀ tí ìbá ti pẹ́ mo rí kójú sí ọlọ́wọ́ bá ó pọ́n ọlá mọ́kànbálẹ̀ ìní pọ́n ọlá. àmọ́ bíbẹ́ ọlọ́run sáàmì ó sì pè wá sí àkéèsí rẹ̀ àwọn kẹta àwọn ṣe bẹ́ẹ̀ àti pé bẹ́ẹ̀ láti bẹ̀rẹ̀ tọ́wà. òkúta lásán nípa dọ́rọ̀rù wà náfà torí ẹ̀ lọ́mọ́rùn kàtọ́bì ló ti pe gbólóhùn yẹn jáde. bí àǹfààní kan tó ń ṣe fún yàrá ìrìn àkànmẹ́ tó dì kò sí àpẹẹrẹ ẹ̀sìn ní. bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ tọ́wà bẹ́ẹ̀ sì rí mọ́ iná gírísà ń wò yẹn bẹ́ẹ̀ náà ti sàmì ẹ̀ síbẹ̀ nísìnyí ẹ wà rí náà green yẹn ẹ láti mú òkúta yẹn ẹ rí náà green yẹn lára náà wọ́n wá fa ìlà yẹn wọ́n ti táìsì ní tó yàtọ̀ sí ìjókòó pé ọ̀gán gan bó ṣe wá yẹn lẹ́ẹ̀dúró sí lẹ́ẹ̀dì náà wọ́n ṣe ẹ̀ láàkìlá àbúrò àti ìlà yẹn ọlọ́rọ̀ ìbẹ̀lẹ̀ wa máa yípo títí tẹ́ bá ti débẹ̀ padà ìtọ́wá kò má ti parí nìyẹn kò bẹ́ẹ̀ lọ inú fàtó jẹ́ pé gbogbo òjá gbogbo alálàájì kan ló ń lè débi alhajar aswad wípé kẹ̀kẹ́ náà wọ́n ti pé ibẹ̀ náà mo ti bẹ̀rẹ̀ kọ́ra ẹni tó bá ṣe ìdìbò fún fún kó ń gbọdọ̀ débẹ̀ tó sílẹ̀ léṣe ẹjẹ́ bọ̀ kó sílẹ̀ léṣe lásán tó ṣẹlẹ̀ nínú sẹ̀ríà ẹ̀ àti tí ẹ bá láǹfààní lásìkò tí zahna ìdìbò fún fún pọ̀ yìí ẹgbẹ́ yorùbá kan fẹ́ sílẹ̀ léṣe lásán àwa tá a ṣe é múra àwa tá a gbé ọ̀hún tá a lè ṣe é múra gbà tí èyí ṣe àsìkò hajj ta lè fún mọ́bẹ̀. ó bá ẹ̀lùmọ̀mìnì àbí. dájúdájú ọlọ́run ti yọ́nú sí àwọn onígbàgbọ́ òdodo nígbà tí wọ́n bá ṣe àdéhùn ní abẹ́ igi náà. lábẹ́ igi ọ̀hún abẹ́ igi táwọn wí náà ni o náà. ó sì mọ tí ó wà nínú ọkàn wọn. nítorí náà ó sọ ìfọ̀kànbalẹ̀ sórí wọn. bẹ́ẹ̀ ni ìtọ́ wà nínú ọkàn wọn náà ní mímọ́ ọlọ́run mọ̀ pàdé òdodo ni wọ́n ń ṣe ọwá bí ìfọ̀kànbalẹ̀ tọ́lọ́run sọ̀kalẹ̀ fún wọn lórí tó sọ̀kalẹ̀ lé wọn lórí ó sì san wọ́n ní ẹ̀sán ìṣẹ́gun tí ó súnmọ́. eléyìí tá a fẹ́ lọ bẹ́ẹ̀ ni pé abẹ́ tí wọ́n jọ jókòó sí lọ̀rọ̀ yìí ti wáyé bẹ́ẹ̀ àti ìṣájára. bákan náà kọ́ọ̀lù màrú ibn suwaid صليت مع عمر بن الخطاب رضي الله تعالى عنه بطريق مكة صلاة الصبح بصي صلاة الصبح pẹ̀lú ọmọrọ̀ bàtà kọ́ọ̀bì lọ́nà maka tó máa ra àná ṣe ìdàgbọ́n náà lọ́ba ní táwọn èèyàn bá ń lọ oríṣiríṣi ẹ bá fún ká àwọn apá kan lọ bàbá yìí lọ apá kan bàbá yìí fẹ́ yọ ọ̀kọ́là ẹ̀ẹ́yẹ ti hàbọ̀ háwùlà níbo làwọn èèyàn ń lọ báyìí yá àmíràn mùmíní níbo làwọn èèyàn ń lọ báyìí. wọ́n ní masjidu sọ́là fi hànàbí mọ́sálásí kan tá nàmi ti sọ láàtú bẹ́ẹ̀ ibẹ̀ làwọn èèyàn ń lọ fàwọn ìsọ̀lú náà bíi wọ́n lọ sí sọ láàtú ń bẹ̀. ọ̀kọ́ra ìnáma hálàkà mọ̀kánà kọ́pùlà fún bí mi tilẹ̀ ha dá. ó ní ìdáhùn tó ṣáájú yìí mọ̀ fi parun mọ̀lẹ́bẹ̀rẹ̀ yìí. kánú yàtàtàbíhùn àtàrà àbíyá ìhìn wọ̀ ìtàkìdónà ha kàná ìsàwàbíyà á. wọ́n máa wá bí wọ́n sì tẹ̀lé orípa àwọn ànábì wọn wọ́n mọ̀ wá kọ́ níbi tí wọ́n ti máa jọ́sìn láì fi lọ́lẹ̀ fún wọn báyìí ẹ̀sìn ni ẹ máa pe kún bẹ́ẹ̀ ẹ máa gbọ́ yé bẹ́ẹ̀ o láì fi lọ́lẹ̀ fún wọn báyìí ẹ̀sìn ni torí orípa àwọn ànábì orípa ànábì wa tábà fi hajj nísìnyí sallallahu ta'ala alaihi wasallam orípa bó ti ti ti hajj náà là ń ti hajj kódò à ń ní mọ̀nà ti kà fún un ẹsẹ hajj bẹ́ẹ̀ bá ti tẹrí ibi tí mò ń ṣe hajj tọba ṣe nǹkan kan tá wa ń kọsẹ̀ lónìí ajẹkọ ti fi lọ́lẹ̀ fún wa pé ìlànà ẹ̀sìn ni èyí tí èsè pé pé wa tó pé wọn bá tiẹ̀ sí pé lànà ẹ̀sìn ni mo làwọn ìdáhùn yìí wọn wà kọ nílànà ẹ̀sìn fúnra wọn pamọn adaratu pamọn adarakatu sọláyàtà awọ sọláyàtò fi ẹni tó bá jẹ́ pé mọsídùú kan ló wà bí irú táwọn èèyàn ń lọ bẹ̀yìn náà ibẹ̀ ni sọ̀láàtù ti wá bá fani sọ́ọ̀lì ó ti sọ̀láàtù bẹ̀ wàmẹ́ńlá ẹni tí ìbá ti pé sọ̀láàtù bá ń bẹ̀ fani yóò di kọ́ máa lọ wọ́lá ẹ̀ta àmọ́jù ha èsì tí ó mọ̀ ọmọ ti gbá dàgbọ̀n lọ́bẹ̀ kò gbọ́dọ̀ ti gbá dàgbọ̀n lọ́bẹ̀ wọn. kò ti gbá dàgbọ̀n lọ́bẹ̀ lórí táwọn yẹn ń ṣe yẹn àpèjúwe kan nìyẹn. àpẹjú ẹlẹ́kẹta yìí ọ̀nà àfọ́gùn díẹ̀. mo fẹ́ lọ síbi ìparí àdéhùn yẹn. Nítorí lọ́bẹ̀, ṣé kò lè dáhùn ọ̀yìn mọ̀gbọ́n lọ́ọ̀? wọ́n ní wàhùwà ìkárò mímú ìdálé wọ́n ń kọ̀ fún wọn pé bẹ́ẹ̀ ni pẹ̀lú ọ̀rọ̀ tó jáde àmọ́ nǹkan àtàyẹ̀rùdù àlùfẹ́ ìrọ̀lù tó ha. hà ẹni tó bá ronú kan àyè kan tó ní dáadáa kan bẹ́ẹ̀ tó ń fẹ́ bá pàdé ń bẹ̀ ṣáàrì ọ̀sà ha àlàyé ni fọwọ́ àmínà lè mú kẹrọ nínú nǹkan àìdá ló wà wà bá ń bùnú àṣàdùn lè bá àwọn àìdá yìí tọdún wa ní kọjúra wọn lọ. سواء قصدها ليصلي عندها أو ليدعو ليدعو عندها sáwà bóyá ó lè fẹ́ lọ sí sọ̀lá tó ń bẹ̀ àbó lè fẹ́ lọ sí dùá àwọn lè yọ sọ̀rọ̀ ìgbà tó fẹ́ lọ sí tìláwà àwọn olè yẹn dúkọ̀ lọ́wọ́ àbófẹ́ lọ sí zikirullah ó kàn fẹ́ jókòó fẹ́ yóò máa rántí ọlọ́run fi kàyídà àbófẹ́ ṣe ìbáàdà kan bẹ̀ bẹ̀hẹ́nu yàkóso bíríkà lókè àdá bìnú ìmínà ìrẹ̀dá àdá na ìṣura ọ̀sẹ̀sọ̀ àbí tó wá ní ìkankan pàtó lójó mọ́ ìbáadà lójúlówó ọ̀nà tó dá àmọ́ ẹgbàá sálàyé ilẹ̀ ẹ̀nà láàrin kàkọ́dìyà gúúsù kì í fún ilé ìtìfà lálẹ́ kọ́fí dùá lálẹ́ kọ́fí dùá ìbíyà وأما تحري الدعاء عندها بحيث يستشعر أن الدعاء هناك أجوب منه أجوب منه في غيره

a máa lọ sí múnà straight a sì wà ń bẹ̀ di ọjọ́ kejì àárọ̀ ọjọ́ kejì báyìí a ti gbéra a máa lọ sí arọ́fà a wà ń bẹ̀ di mọ́gírì báńdà lè mọ́gírì kọ́dà wọn fẹ́ ká mọ́tò sọ̀dá sí mọ́gírì dì mẹ́ ká lọ sí ní mùsùlùmí àwọn èdè mò ń dákọ̀ yìí náà tẹ̀lé wọn. àwọn sọláàtì mọ́gírẹ́bì àti ìṣá ní mùsùlùmí jamuan wàkọ́kọ́rọ́ a ti kọ́ sírù sọláàtì ìṣá a ti ní méjì mọ́gírẹ́bì kan yóò pè é a ti sùn ní mùsùlùmí ó dá yìí mẹ́ta láfẹ̀ẹ́ náà ju bàbá sọláàtì sóbì náà ní mùsùlùmí wọ́n yọ̀ǹda fáwọn àgbàlagbà àtàwọn bí ìsabarapá àwọn lè lọ múnà láti mùsùlùmí kátó kí sóbì ìgbẹ́ni gbẹ́jẹ́ barapá ó sọ láti sóbì ní mùsùlùmí yóò máa wá lọ múnà àwọn ọdún yẹn lọ́jọ́ ọdún múnà táwọn kọ́ lọ́wọ́ padà síbẹ̀ àkọ́ lámọ́ sí náà ẹ́ oṣù hajj láwọn ọjọ́ kan bẹ̀rẹ̀ látọjọ́ kẹjọ oṣù hajj tó ní o ìfà tó bá di ẹ jẹ́ ká sọ pé gbogbo sẹ́tà rẹ̀ sìn ẹ́ bí ọjọ́ márùn-ún torí àtúntà àwọn ọjọ́ mẹ́ta àyàmù àyàmù mìíràn. bá a ṣe wọ múnà ní ọjọ́ ọdún yẹn padà a ní a ní ọjọ́ yẹn àtọjọ́ méjì míì tẹ́lá ráyà yẹn ní sọ́ọ̀tù bá para alọ́jọ́ yẹn àtọjọ́ méjì míì lẹ́yìn ọjọ́ yẹn àtọjọ́ méjì míì kẹ́nìkan wá dìde padà pé a èmi ò mọ ọya mo fẹ́ bẹ̀rẹ̀ sí ni. láti ọ̀nìyé ìdìbò ìdíjà láti bẹ̀rẹ̀ o. ìgbà tó bá di àwọn ọjọ́ tá a kà á lẹ̀ tó wá lọ tán ẹnìkan bá ní pè bẹ̀rẹ̀ tó náà bá gbéra ọ̀nà bá kọ ní títí lè jà àwọn bá gbé Quran àtàpamọ́ tí ní ọmọ ṣe tìláwà ní múnà ní lọmọ ṣe tìláwà ní arọ́fà àmúzàlífà lọ́lá ló fẹ́ lọ sí náfìlà ń bẹ̀ kí ló ń kọ̀ wọ́n dà alábùkù ṣé múzàlífà múnà arọ́fà tí wọ́n pàtàkì mọ́ wọn pàtàkì fún mọ́lásìkò yẹn àsìkò tá a pàtàkì ẹ̀ ṣáré án lẹ́sìn àsìkò náà ni wọ́n pàtàkì. ọ̀dà àpèjúwe mi ìyẹn wá ń bẹ lọ́hùn ọlọ́run ọlá amúnà ọlá amúnà ọlá mùsálífà nígbà tí ìṣèlú àrùn wọ́n la arọ́fà ẹ́ wọ́n la sọ́fà ìbáàdà tá a fara sí ọ lọ sọ́fà ó gba ẹ̀ kí lórúkẹ́. wọ́n gba ọtọ́ ọlọ́mọba ní kọ́wọ́ máa bẹ wọ́n gba fisa hajj fisa ìyẹn ó sì gbáradì fún ní àjò tí ẹ bá bára ẹ ní àsìkò yẹn ní sọfà mọ́ríwá ìbádà táwọn ọmọ fara ṣe ló wà ń bẹ̀ lórí wọlé àmọ̀kọ́mú Ibrahim lọ́mọ̀kọ́mú Ibrahim tó bá ti sọ àfọ̀nẹ́kọ́ lọ sí nábìlà ìtàkùn lẹ́sìn fún wa nìyẹn òun náà ló débi wípé àwọn bàbá bàbá bàbá kan tó fẹsẹ̀ ní lọ́mọ́kà ọlẹ́ àwọn ọmọ tòbí lọ́run táyé òbí kan gbà ẹ̀ kí ló dé ẹ̀mọ̀ tí wọ́n fẹsẹ̀ ní lọ́mọ́kà ni ẹsẹ̀ wọ́n fi rìn lọ́mọ́kà ọdún kẹsàn-án wọ́n tó dé kí ẹ̀dá kò kí ni ìtumọ̀ eléyìí قد اشتد غضب الله على قوم اتخذوا قبور انبيائهم مساجد ìbínú ọlọ́run bá ga lórí àwọn èèyàn kan tí wọ́n tó pàrí àwọn ìmẹ́bí wọn dìbí tí wọ́n ti mọ̀ jọ́sìn ẹ̀sìn yẹn sì ní kí ẹsẹ̀sìn tọ́lọ́run fẹ́ ẹbọ ni àfóòsíra wa ní bí ìta àrímù bìnà alálùkùbò àrígbámú nínú àdíyèsí wípé èèwọ̀ ni ká mọ lélé sàárè wàtàrí mu sọ̀lá ti ń dà á èèwọ̀ ni ká ti sọ̀lá láàyè sàárè wà á nà dáálíkà nínú ìkàbáyé nínú ìyá ẹsẹ̀ ló wà kálí lè sàlẹ̀ fún ata ti mọ̀ pé nínú ìyá ẹsẹ̀ ló wà abẹ́rù fáwọn olùmọ́kàn dídí sọ̀rọ̀ nínú ẹsẹ̀ ńlá nínú kàbáyé rí bí ò bá ti máa wí kàbá ẹ̀rí ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tó tóbi tó pé ó dìgbà tí yẹn bá tú bá ń bẹ̀ ọlọ́run tó lè kó tó lè gbà tútú bá kó tó lè gbàbọ̀ yẹn àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá wọn yìí máa bẹnú ẹ̀ṣẹ̀ tí a máa yọ pẹ̀lú àwọn kankan àfi kéèyàn tó bá kó bẹ̀ bó la sọ àmọ̀ pẹ́sẹ̀ ńlá ni kàtà sọ yìí àmọ́ ilé ilé sáré lórí káwá sọ̀bẹ̀dà àyèjọ́ sí òun náà ní gbólóhùn tó ti tẹ ọlọ́run bá sọ sọlọ́lá òdàsọ́lá ìṣtáàdà ọ̀dọ̀bù lọ níta fi mọ̀ ní ibi tọ́lọ́ bá ti sọ̀rọ̀ ìbínú tó sọ̀rọ̀ iná tó sọ̀rọ̀ ìyà àbírú ọ̀rọ̀ tó wà náà ní ti ìṣtáàdà ọ̀dọ̀bù lọ ìbínú ọlọ́run bá le àwọn yẹn mọ àwọn olùmọ̀ ní ká máa mọ̀ pé ẹ̀ṣẹ̀ ńlá lẹ́ṣẹ̀ yẹn nínú àwọn nǹkan míì ẹ máa ojú bí àsìgbé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí wà o kọ́lọ̀ sọ alẹ́ tó mọ̀ ẹgbẹ́ sì láti jèrè ẹ o nǹkan míì kéré ní àkójúwò tó sì jẹ́ pé nǹkan tá a sọ yìí bíi làánà bíi ìbínú bíi iná ó wá níbi ẹ̀sán tí ń bẹ níbi nǹkan tọ́mọ èèyàn sọ pé ó kéré mo bá rúgbó lóye lẹ́nu ọmọ ìyá mi níjẹ̀jọ́ kí n tó padà bọ́ síbi lẹ́kṣọ̀ nígbà tí ń sọ fún wa nípa ìbínú ọlọ́run àti ìyà ọlọ́run ìyà sàárè nípa pé èèyàn mọ bí ó ṣe tọ̀ afọ́fúngbẹ́mu míì yóò sọ wípé àà ọmọ àga o ẹ̀sìn gan lọ́sùn mọ́kànmọ́ ni èèyàn tọ̀ sí á di pé ó ti pé ó mọ̀ jìyà sàárè sáà sáfọ́fúngbẹ́mu ó sọ bẹ́ẹ̀ báwo láti líǹkì méjèèjì pọ̀ sọ̀rọ̀ ti yé wọ́n ní ìbínú ọlọ́run ọba ìyà sàárè ń bẹ níbi pé èèyàn paramọ́ tó fi tọ̀ kánà láti yàtánzíwù àwọn láyà sátírù kì í fara pamọ́ tó fi ń tọ̀ ẹwòye mílíọ̀n tí kọ̀ọ̀kan parun náà bẹ́ẹ̀ bá wo àwùjọ wa pé ẹ̀jẹ̀ amúrìwáyà láyà sátẹ̀ kì í fara pamọ́ kì í bá ń tọ̀ ẹ wá pàápàá jùlọ àwọn obìnrin. ta ló mọ̀ṣọ́ ni lábẹ́ bíi kò sẹ́ni tó mọ̀ bẹ́ẹ̀ bíi ẹ́ ẹnìkan náà ló mọ̀ wọ́n ní kọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ mo ti rẹ́ni tí ń tọ̀ lábẹ́ bíríìjì náà títìnì títìnì àárín kinní tó la ọkọ̀ láàrin tó yẹ pé ibí ni àlọ ibí làbọ̀ àárín òun ni odidi gédé kìí ṣe pé ó wà lórí ìbẹ̀rẹ̀ o mo ti fojú ara mi rí i tí ń tàn bẹ̀. bí ẹ bá ṣe káì a ní ẹ̀gbọ́n bá lè fojú gbé lọ sọ́mọ gbé lọ. ẹlẹ́ẹ̀kejì tá a bá mú láyẹ̀ sẹ́ńzíwù lè gbá òlè kì í jẹ́ títọ̀ ó dá kó tó dìde ẹsùn àpẹ́ ogun ẹgbẹ́ ọba ti sáńbà ìtọ̀ ó dá lára ẹ̀tún wọlé yìí náà ẹ̀wò táwùsàn tó di àtàrí ńbẹ. bóyá inú kọ yìí tí n gbàgbé ọ̀kan náà àwọn olùmọ̀ inú kọ yìí rẹ̀ mọ̀ lọ́ọ̀ wọ́n ní ẹnu tí àwọn kan èyí tẹ́ tẹ́ ń wo kíkéré ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ̀ wo títóbi ẹni tó ní ẹ̀ṣẹ̀ ni ẹni tó sọ pé òun ò fẹ́ èyí tẹ́ tẹ́ pé bí kíkéré pé àti ló tó nǹkan bí eléyìí tẹ́ ẹ̀ wo ẹni tó sọ ẹni tó sọ pé òun fẹ́ kódà nínú àwa èèyàn fúnra wa ó ní bá a ti máa àdírẹ́sì ara wa ó ní ẹni tẹ́ ẹ lè bá ṣàwàdà tẹ́ ẹ ní kàbùkù irú àwàdà tẹ́ ẹ ti sẹ́nìkan tẹ́ ẹ sì jọ rẹ́rìn ṣẹ̀bá ní èmi kan bá wọn ṣàwàdà ni orí ẹ̀ ò pé ni irú lágbájá ló ń bá ti rú àwàdà báwọn ṣé bẹnu náà ń bẹnu àṣà àbí kò sí ọ̀ ń bá wọn ṣàwàdà irú irú àwàdà pé irú àwàdà rádaràdà wọlé lẹ́yìn àwàdà ló sì ṣe pẹ̀lú ọ̀rẹ́ ìtọ́jú ọ̀rẹ́ ìtọ́jú ọ̀túnká èyí ṣe tẹ́ ń wo kékeré ìwà tẹ́ ẹ̀hù tẹ́ ẹ̀ wo títóbi ẹ tí ò fẹ́rù ẹ̀. torí ẹ̀ làwọn ènìyàn ti pé wàá nà dáálì kàmínà lè kàbá ẹ̀ṣẹ̀ ńlá ni o nítorí pé gbólóhùn ìbínú ọlọ́run bá ti wà ń bẹ̀. torí ẹ̀ wọ́n ní ọ̀kan náà àwọn olùmọ̀ wọ́n ní wọ́n kórìíra mẹ́bà alátọ̀rọ̀ ìmọ̀ mọ́lìkì wọ́n ní anáwò kẹ́rì ayakólà zúrùtù kọ́bùrà nàbí sallallahu alaihi wasallam wọ́n ní gbólóhùn yẹn gan wọ́n kórìíra ẹ̀ mo ṣàbẹ̀wò sàrí ànábì kí ẹ̀gbọ́n tó ti sọ ọlọ́run sọ pé Allahumma la taj'al qabri watanan yu'bad ẹ̀gbọ́n tó ti sọ ọlọ́run sọ pé ọlọ́run mọ́ sí o sàárè mi ló ń tàbí wọ́n máa fi torí ẹ̀ lónìí mọ́ra kórìíra kárí àìdọ́fọ́ta hada al-amri torí pé kó má ba àjọra wọn pẹ̀lú àwọn tí wọ́n máa ń di gbàdàgbà lọ sàbẹ̀wò sàárè ìfẹ́bọ̀ ẹ sọ pé mo sàbẹ̀wò ànábì ni sallallahu ta'ala alaihi wa sallam kọ́lọ́mbà wọn ti àwọn olùmọ̀ wa lẹ́sìn rí o. Al-Adhan. nínú abẹ́ ọ̀rọ̀ yìí látọ̀dọ̀ ṣẹ́kù ìsọ́ ìní òṣèré ní ọ̀rọ̀ ìmọ̀ òwúlọ̀ àbí afẹ́kà ayà kan tẹ́lẹ̀ tàbíkà nínú bá kọ́ra àti kà tẹ́lẹ̀ níbi ayàwó ni ok ok láti sílẹ̀ قال شيخ الإسلام رحمه الله تعالى ọ̀rọ̀ tí mo kàtá nísìnyí ká tó pe àdáhùn ó ní ṣéèkì ìbáwọn fẹ́ sọ̀rọ̀ pẹ̀. wọ́n ní Imam Malik rahimahullah wọ́n kó ìrà kíni zuru tó kọ́bùrà nàbí mo ṣàbẹ̀wò sàyà nàbí sallallahu alayhi wa sallam ṣéèkù ìfẹ́ wa ní wà Malik tẹ́rí mọ́ Malik kọjá adọ́rọ́kà tàbíyìn àwọn báwọn tó tẹ̀lé àwọn tàbí láyé náà báwọn tàbí nígbà tá a ti ní àwọn tàbí àwọn tó tẹ̀lé àwọn tàbí nù àwọn náà ọ̀pọ̀lọpọ̀ wọn báwọn tàbí tán tẹ̀lé àwọn sàhábà láyé wọ́n ní wàhùn álámù náà ti dìhárì mọ́sálà kò sí bẹ́yìn ó ibi tọ́rọ̀ ti pilẹ̀ tọ́rọ̀ ò ní yí èèyàn jọ tó jìnà sí lọ. torí amadu ó ń bẹ nǹkan kí ọ̀pọ̀lọpọ̀ àwọn àyímọ̀ nínú ẹ̀sìn táwọn bí ti ẹ̀rí dòní táwọn ṣe fásitì ọ̀rọ̀ ẹ̀sìn. pé kí èèyàn bá ará madina lórí ẹ̀ kí wọ́n ń ṣe tí ò bá ti náà sún sọ̀rẹ́ kan tó sọ ọjọ́ abẹ́ ń kó amadu tó gbé dára náà ti ti ìṣèjọba tó pọ̀ jù ní ìjọba Islam ọlọ́lọ́run náà sọ́là. ìmáàmù Malik dàtú wí ìrọ̀ ìmáàmù lọ ìmáàmù náà tó gbé ní ìmáàmù dárì lè jìrà ìmáàmù bí táà náà ti ṣe jìrà lọ. àwọn náà bá wọn ará Mádínà wọn bá wọn tàbí yìí. so practically wọ́n bá tó ti pé kìí ṣe tí ìpìlẹ̀ wọn jọ wà láyé but bí nǹkan yẹn ṣe ń bọ̀ nílẹ̀ Yorùbá lónìí tá a bá ń kọ ìtàn wọ́n máa ń gbé orí ìfún àwọn nǹkan kan jù kan lọ táwọn yẹn máa ń ṣe project and courses ní university àti masters and ṣe ẹ̀ǹgbà phd báwọn yẹn ṣe ń tírèsì ìlànà tán ti rí tàn kódà nílé ẹjọ́ yàtọ̀ sí pé wọ́n kọ̀wé tọ́rọ̀ bá dọ̀rọ̀ court adájọ́ sẹ́ẹ̀mà pé wọ́n lè mọ́ sí ibi adájọ́ tí ó dájọ́ yẹn àbẹ́nu kí ló gbọ́pọ̀ ìtàn àtàrọ́bá ẹni tó dájọ́ pé òun gbá rí fáwọn ilé ìdílé bá ti pé ẹ̀rìn fẹ́ dájọ́ àtòsí o ìtàn kan ò nípọn jù kan lọ lọ́rọ̀ ó fi lójú tì ẹni tó sì fẹ́ dájọ́ wọn bíi ìgbà tọrọ yẹn ṣẹlẹ̀ káwá tó sọ àwọn tó bá wọn sí ọ̀rọ̀ tójú wọn láyé àwọn olùmọ̀ sọ fún wa pé adájọ́ ò lè dájọ́ nípa ìmọ̀ tó ní nǹkan yóò kàn ràn lọ́wọ́ ni ìmọ̀ tó ní sí ọ̀ràn tó ṣẹlẹ̀ kò lè fi dájọ́ ńlọ kóòtù náà ló kọjá àwọn oníjà ló kọjá níbi tíjà ti ṣẹlẹ̀ ṣẹ̀dí ń sára wọn nìkan kóòtù náà ní lọ àti kóòtù ẹ̀ náà wọ́n gbọ́rọ̀ wọn padà nígbà tó ń sọ̀rọ̀ pé ọjọ́ báyìí ìṣẹ̀lẹ̀ báyìí ó sì rántí ó ń kọjá nu ẹnu rẹ̀ pé òkè òun náà ti rántí pé ìjà tó ń bá wọn lórí ẹ̀jẹ̀ òní nìyẹn ẹjọ́ tán bá rò náà ni wà ló dájọ́ wọ́n tó lè dájọ́ pẹ̀lú pé ó rántí pé àmúkọjá ń bẹ̀ ẹjọ́ tán ń jà yẹn sọ pé ẹ̀mọ́wọ̀ ẹ̀mọ́wọ̀ rí bí ọ̀rọ̀ ọjọ́ kan báyìí ẹ̀mọ́wọ̀ rí ìwọ ọkùnrin gan-an ìwọ kan láti jù <laughs> rárá o yóò farabalẹ̀ ẹgbẹ́jọ́ mi yóò tètè farabalẹ̀ ẹgbẹ́jọ́ mi. wọ́n wá ní ìmáàmù Málíkì adúlákà tàbíìn wọ́n bá wọn tábìín láyé wọ́n sì nímọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn yìí fàdálà dáríkà àlẹ́ anáhù làmíẹ́kùn màrúfà nìdáhùn ó túmọ̀ sí pé ìdímọ̀ mọ́líkì fi kórìíra rẹ̀ kò sí lọ́dọ̀ àwọn dábìnrin alifáàdù ziyara ti kọ́rin nàlí sọlọ́lọ́ òtàlọ́ sẹ́là kò إلى أن قال وقد ذكروا بأسباب كراهته لأن يقول زرت قبر النبي صلى الله عليه وسلم لأن هذا اللفظ قلوا فصار كثير من الناس يريد به زيارة البدعية in tó gbajúmọ̀ ká sọ pé 90 àbí 80 something sí 90 percent in tó gbajúmọ̀ ní gbólóhùn yẹn òun ní àbẹ̀wò bídíà táwọn sọ pé àlọ́bí sàárè sẹ́nìkan bá jẹ́ ẹni tó sọ pé òun lọ sí kaula tàbí Morocco Morocco ni Madrid tóye kaula ń tẹ ọmọ sí Senegal tí Amadu Tijani ní Madrid ibẹ̀ náà pè ní Morocco lónìí tí wọ́n ti ń sọ̀rọ̀ ní ẹ̀wọ̀n tí ìdàkọ̀ sàárè gan a ti mọ̀ pé ibi sàárè wọn lọ láì sí sàárè náà. ó ti kọ́nà lórí anájẹ́bá ti ń dákọ̀ àbẹ̀wò náà ń dákọ̀ sàárè ó ti kọ́nà nínú àgbọ́yé lónìí pé wọ́n lọ tẹ́bọ wọ́n lọ tẹ́ ibi díà ni wọ́n sọ fún wa yìí wàhúwà kọ́sùdù lìmọ́ yìí di ìtumọ̀ eléyìí sì ni pé kéèyàn lọ bá òkú kọ́sùdù lìmọ́ yìí nítorí àlè yìí wájú wa àyè torí bá a fẹ́ tọrọ kan lọ́wọ́ yìí sábẹ́ obìnrin tọ́lọ̀ yọnu sí ni torí pé yẹn fẹ́ tọrọ nǹkan lọ́wọ́ ẹtí bẹnu sàárè wà rọ́gbọ́tẹ̀ ilé tí kọ́dọ̀ ìhàwá yìí bùkátà kan dé afẹ́kó bíyà pẹ̀lú rọrùn ni wọ́n lọ bá àbẹ̀wò náà lọ ló gbókù sí níbi irú àwọn àbẹ̀wò yẹn fẹ́ máa sọ pé wọ́n lọ bẹ sàárè wò kódà mo gbọ́ kéde kan kò tí ju bíi three sí four days lọ bóyá wọ́n tẹ̀ sí ìṣe program yẹn mo sá gbọ́ lórí rédíò pé wọ́n fẹ́ ṣe program báyìí o lẹ́yìn wá gbà náà wọ́n sì lọ ṣàbẹ̀wò sàárè bàbá inú rédíò wa náà ni ohun tí mo ń bọ̀ sí kò sí ìpẹ́ wá wíìkì ìyìn tí mo bóyá prógrámù yẹn gan ti wáyé ọkàn mi láǹsọ̀ pé ara ń sàn sàn ní wọ́n bá parí prógrámù wọ́n wà lọ ṣàbẹ̀wò sàárè bàbá tó bàbá yẹn ò sí lórúkẹ́ lójú bàbá yẹn kú ìfẹ́ dákọ ni wọ́n gbé lórúkẹ́ èyí tí wọ́n sin wọ́n lọ́jọ́ kan nù àwọn èèyàn ò lè débẹ̀ láyé nínú kàtà àjọmọ̀ láwùjọ wa kó wá jẹ́ pé bàbá gangan ni wọ́n máa ń tọrọ fún kálukú ọmọ sọ ti ẹ̀dùn ẹ̀dùn ọkàn ti ẹ̀yìn ọlọ́run jó dáa fún mi ọlọ́run jó ṣe fún mi àwọn ará wọn wọ́n sọ̀rọ̀ fún torí pé wọ́n dé àyè kan àti máa gbà nínú àgọ́ yìí wọn fábẹ́wò tí wọ́n lọ sí yẹn wàkárí àmọ́ ẹ̀lẹ́kọ̀ọ́ yẹn tẹ̀kálà mi bìláwùsì mojìmọ́lì bẹ́ẹ̀ náà ni mọ́rùn-ún mọ́rùn ní kí kọ́ kéèyàn ó sọ̀rọ̀ kan tó jẹ́ pé ní tó kó sínú pọ̀ yàdúlù alámẹ́rin fà ó kò túmọ̀ sí ìtumọ̀ tí ò dáa tí ò bẹ́ sì mú sínú bìkìlá ti sọ̀lá àti wọ̀sọ̀lá màrí yàtọ̀ sí pé èèyàn ti sọ̀lá àdàsọ̀lá nàbí àmìyàn sálámù sá nàbí sallallahu alaihi wa sallam fa inna dhalika mimma amara Allahu ta'ala bi ntọ́lọ̀ nǹkan wá láti ẹ̀mí ẹ̀. amma lafzu ziyarati fi umumil qubur ṣùgbọ́n tí wọ́n bá ti ziyarọ̀ níbi gbogbo sàárè fàlàyéfà minha illa mithlu hadha al-ma'na àlàyé tá a ṣe lẹ́ẹ̀kan nípa pé wọ́n lọ ṣe ẹbọ àbádàdálẹ̀ ń bẹ̀ òun là máa gbọ́ yé ń bẹ̀ o àlàtàrọ̀ ìlà kọ́ọ̀lì yìí ẹ̀gbọ́n dáná ti yóò jẹ́ kẹ́ mìíràn àlìkìyà yóò jẹ́ kẹ́ mìíràn sí alìkìyàmù máa sì yàrá sí yìí lè kọ́bùrì omi jẹgbọ́ yìí sì pẹ̀lú pé ànábì ṣàbẹ̀wò sàárè ìyá ìyá rẹ̀ tó bí sallallahu alaihi wa sallam bẹ́ẹ̀ni hada ìfànẹ́wọ́lù kòbúrà kòfà irú àdìsí yẹn ó kó sàárè ó kó ó kó sàárè àwọn kèfèrí sínú torí pé kìí ṣe ziyarọ ẹ̀sìn ziyarọ̀ pé ká lè rántí àlùkìyà àmì ni tẹ́ níbi orítẹ́ ẹ orítẹ́ nísàlẹ̀ general kí fún lápèjúwe orítẹ́ tọ́yàpá ń lọ sí lọrin ni orítẹ́ sàárì àwọn tí èsè mùsùlùmí náà kọkàn lọ́wọ́ ọ̀kan náà ìbẹ̀lẹ̀ sì máa bẹ̀rẹ̀ sí máa rántí ṣùgbọ́n tí mi bá ti débi àwọn mo ti ṣe tí mo ti wá tó èèyàn bá wa parí ìgbéhàn kó tó kọjá àbí ọpa kọjá àbẹ̀tán kó tó parí ẹ̀ ọlọ́run ti mọ èròǹgbà nípa lọ́wọ́ àtẹ̀yàn sí yẹn gbogbo ọ̀tẹ́ bá ti wá rí òkú yàtọ̀ sí sáré ẹ̀rùn tí a lè fi àmà ẹni tí ìbá ti rẹ̀ pé ọkùnrin ti dí pa kọ́mọ̀ kó kọjá gan ẹ̀fẹ́mẹ́ tó kú mùsùlùmí abẹ́fẹ́ mùsùlùmí ẹ̀kàn rẹ̀ tí a lè fi àmà bẹ́ẹ̀ náà lórí tẹ́ ànábì fi ó sì ṣàbẹ̀wò sí ní sàárè ìdání ìyá tó bí alìhíyà mùsùlùmá ṣé mùsùlùmá ni àbí ànábì sallallahu alaihi wasallam ó sáàsì kéré kò tí ìdíje kò tí ìdíje wà kò ìdíje ọmọ kéré ló wà síyà náà bí sí láyé mọ́ tẹ́wà sọ pé mùsùlùmá ni níbo ló ti ṣe Islam àsìkò fásitì làwọn wá àsìkò tí ò sáwọn ẹni kẹsàn-án ti ń pèpè. ọlọ́run tó lọ́sọ́mọdé sì dájú àwọn pàtàkì gbogbo ẹ̀ làwọn sọ bẹ́ẹ̀ ni làwọn ọmọ tá a bí tí náà ti padà sálìkì ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ ọ̀rọ̀ àkọ́kọ́ ọ̀rọ̀ ẹ̀kejì ọ̀rọ̀ ẹ̀kẹta ọ̀rọ̀ ẹ̀kẹrin ọ̀rọ̀ bíi mẹ́wàá fatuwa bíi mẹ́wàá èyí tó jù náà ni pé là lọ ọlọ́run wọn kí ló fà wọn àti ìmọ̀ bí wọ́n lè àti ìmọ̀ kọ̀ọ̀kan lẹ̀ pé ẹsẹ̀lẹ̀ kò dá ẹsẹ̀lẹ̀ ò dá gánfi kúrò láyé bóòlù ẹnìkan sì wá sọ oríṣiríṣi láwa sọ pé nǹkan gbòógì gan báyìí láwa gbà mú tí èsì pé bóyá lẹ́rìí kan pàtó lórí ẹ̀. fàyínà fàlàyé fàmù nìdáàrí kàbíyàkù àlùmáyèsì nílùú ààyè wọ̀tùwárì wọ̀tùbá tàfé níbi pé ẹ àwọn sàárè jẹ́nẹ́rálì yàtọ̀ sí pé yẹn lọ sórí tẹ̀ mùsùlùmí àgbàgbọ́ yé pé wọ́n lọ bẹ̀rẹ̀ wọ́n lọ tọrọ lọ́dọ̀ òkú bẹ̀yẹn àbí wọ́n lọ ti gbàmígbàmí lọ́dọ̀ òkú. ńlá abẹ sábàbí ibẹ̀ ni ìdàkírò fún àlàáfẹ̀rọ̀ yóò jẹ́ kẹ́mọ́ rántí àlùkìyà mi. kò sí ní sàárè mi ìgbé rẹ ṣe ṣe sàárè ẹni ọlọ́run àbórí tẹ́lẹ̀ ìdòtí sàárè ẹni ọlọ́run láǹfààní kan ló ṣẹ̀ tó lè kẹmẹ ọ̀nà dàlùkìyà gbogbo ẹni tẹ́lẹ̀ kẹ́ ṣe dùwà gbàdá ẹni ṣe dùwà òkú ẹ fókun yẹn náà ẹni ṣe dùwà òkú ẹni tọrọ àforíjì fún. àfa àwọn àkàràmọ̀ sọ nísàánú ajé wọn ni ẹ ti ṣe dùwà òkú ẹ ti ṣe sọlá àtùkù ẹ mọ̀ pé sọlá àtùkù ẹ̀ ń ṣe fún dùwà òní tóun ti sọlá àtùkù nígbà tí ń bẹ láyé ni ìwọ́n rẹ̀ ń forí forí sí pé wọ́n ní kékeré àmọ́ ẹ̀dá púpọ̀ láti wá ṣe ní ìsìn wọn ò ní sọ yẹn yẹn ni ìsọnù wo ní bẹ́ẹ̀ tó kù bá dìde mọ́ yín lọ́wọ́ tó gba yín létí pété ẹni tí mo ti sọ láti gbà tí mo ń bẹ láyé tẹ wá tó bá kú tẹ kẹsẹ̀ lé tẹ sẹ́yìn kó yẹn ti sọ láti kú ṣé kò pọ́sibú ló sọ torí ẹ̀ ti bá ń bẹ láyé tí èsì sọ ẹ máa sọ fún wọn wípé ẹ ti o ẹ má sì jẹ́ kí ẹ̀ẹ́. ẹ má sèyìn méjì ẹ má jẹ́ àbójú ó nípa pé èèyàn lọ sí torí pé àmọ́lẹ̀ tí máa ti sọ̀lá kóòtù kan nítorí wọn súnmọ́ tó ìrántí ni ẹ ṣe fún wọn gbà ń bẹ láyé tó bá jẹ́ ìyá tó bí wa ń tó bí àwa tá à ń àti tá à ń yìí tí èsì wọn ni o àfi ní àforíjì fún ọ. tọ́rọ̀ bá dé di practical nínú gbogbo ìdánwò láyé ibi practical ni máàkì pọ̀ sí ẹ̀yin student bẹ́ẹ̀ náà ibi practical ni tọ́rọ̀ bá di practical ìgbẹ̀lẹ́ tí wọ́n á gbà sọnù ọ̀rọ̀ ẹ̀ ìgbẹ̀lẹ́ tí wọ́n á gbà sọnù gbogbo àwọn mùsùlùmí lónìí sálámà ti kúrò lẹ́nu wọn àwọn tí ẹ̀sẹ̀ mùsùlùmí kan tó wá mọ́ sálámà ju mùsùlùmí lọ kádàrà dá sọ́pọ̀lọpọ̀ ń bá ká ń sálámà mọ́ good morning good afternoon pàápàá jùlọ bí iṣẹ́ ìjọba well done ti máa kí mùsùlùmí nù. tẹ́rìnì kan bá ti wá sọ̀rọ̀ tó ní àǹfààní kan fún wọn á bolẹ̀ ẹ bá ń tún lẹ̀ àǹfààní àtàwọn àtàwọn tí èsè nìyí ọlọ́run ṣe àtẹ́wọ́ ní àdánwò fún léèwọ̀ fún ó ti ní ìta àmọ́ wí yẹn bá sọ̀rọ̀ tó lóore mọ̀ṣálọ́ tabari nǹkan tó dùn mọ́ wa nú àti lèmọ́mù àti ṣéwù àwọn àdàtẹ́wọ́ bọ̀lẹ̀. àtàsífíkù lérò ìjáàlì níbi ìfọ̀lá àti ìmọ̀mù bá ti ké ó kí sọ́sọ́ àlùkùránì ké àtàsífù yẹn ìtumọ̀ ẹ̀ ní àtẹ́wọ́ pọ̀tíbọ̀ọ̀lù yẹn ti wọ́n sàlàyé ẹ̀ fún wa kìí fẹ́ dojú ọwọ́ kọra wọn ẹ dojú ọwọ́ kọ èèyàn wọ́n lè ni o àtàkùdí ihò ìjà àrùn lè nìta ọkùnrin ò mọ̀ pé wọ́n ti ọkùnrin tí ń bẹ mọ̀ pé wọ́n ti ṣe ké torí pé kò débẹ̀ obìnrin mọ̀ ó ti débẹ̀ ó sì àkíyèsí nìyẹn fún imam pé ẹ ti ti gé àmọ́kùnrin obìnrin ló mà ó da ojú ọwọ́ rẹ̀ yóò dàdé àtẹ́lẹwọ́ ẹ̀ pẹ́pẹ́ ńlọkùnrin ó sùn sọ̀rọ̀ mi bá tún bá tẹ̀wọ́ ti ráyà ó ti pé àwọn bá tún sọ yẹn lónìí wọ́n lè mọ̀ ọ́ ọ̀gá katakítí ní kẹ́ẹ̀kọ́ òdodo mọ́lẹ̀ kẹ́ máa sọ irọ́ wàláì tó náà máa ń nàka àbò sí náà tó máa jẹ́ n'inu nínú àwọn olóṣèlú kí ni gbogbo ayé pariwo lónìí mo ráyè tí wa irọ́ pọ̀ ẹ̀sán pọ̀ kọ́lọ̀ sáàjò dá kọ̀ọ̀kan wa ẹ má gbójú lé wọn àbí kọ́ kiri kọ́ irọ́ pọ̀ síbẹ̀ náà parọ́ ní táwọn parọ́ bí ọ̀rọ̀ àlùkìyà àmà ìgbà táwọn olóṣèlú fi kàbùkù tí wọ́n ti tẹ́kùn ní pé irọ́ pọ̀ bẹ́ẹ̀ náà ní ká gbé wọnú ọ̀rọ̀ ẹ̀sìn táwa sì bá àwọn èèyàn tó tọ̀ ọ̀rọ̀ lábùkù táwa là ń dijú tó fi dé pé èèyàn máa òun retí ìyọnu ọlọ́run kí lọ́nà máa sọ ní sórà kẹjọ wọn tí wọ́n ń kí ayé àtàtì sí ìsàdí àyà tàbí fàájì irun wọn ọ̀nà gánà sọ́lá tó wú mi ń dalẹ̀ ìdí ìlà ìlà mo ká àwọn wàtàkùn ìyá irun wọn tí wọ́n ń kí nílé náà kò jẹ́ kínní kan ìfẹ́ ìfẹ́ takasúfẹ́ àti ọ̀sán wọn mọ̀ kankan ní bàdà àpò pé ìrún wa tí wọ́n ń kí ni. sọlá sọláàtù fi wọn tẹ àwọn tó gbọ́n náà wà gbọ́ ó ní kí ni. kò jẹ́ kinní kan. kò ìfẹ́ tútù. àti pípa àtẹ́wọ́. àti pípa àtẹ́wọ́ ni sọláàtù ní bàdà lọ́dọ̀ tí wọn. nítorí náà. nítorí náà. ẹ̀tọ́ ìyàwó. ẹ̀tọ́ ìyàwó. nítorí pé ẹ̀jẹ̀ ìdí kò sí tí ó ń ṣe àìgbàgbọ́. kí ló fàtà kí làpẹrẹ tá a láàfin máa ń mọ ẹ̀ṣẹ̀ tó tóbi lẹ́ẹ̀kan nítorí náà bá ti ń sọ̀rọ̀ bínú ti ń sọ̀rọ̀ ìyà ti ń sọ̀rọ̀ iná ọlọ́run ní torí náà torí tẹ́ ẹ ṣe yẹn fọdúkú lè àdáàbà ẹtọ́yàwó ẹdìyà ọlọ́run dékàfò àbíkájú àhán ìtìjú òdòdó nìyẹn tàbá bọ́rọ̀ débẹ̀ á jù àgbọ̀dọ̀ fò nítorí pẹ́ni tí ń sọ̀rọ̀ ọ̀rá mọ́ bá wí láti sánmọ̀ ọlọ́run bá nàbì wí sallallahu ta'ala alaihi wa táǹkà nínú àkùrá ń dò ní arábí ti kà jáde onìkan gbọ́ Quran nígbà tí ó sọ̀kalẹ̀ ọ yẹ kó bò kánísì kàkan bẹ ní sánmà sọ pé nígbà táwọn Quran bá sọ̀kalẹ̀ gbogbo ayé ní gbọ́ ní ọ̀sẹ̀ kò ní choice yóò kà fún wa náà ni anábì nìkan ní gbọ́ alukuran kẹrin sallallahu alaihi yóò fi òun ṣé ìtọ́nà kan kìí ṣe méjì kìí ṣe mẹ́ta ló sì kà jáde. fàdúkè àdáàbà nítorí náà ẹ̀tọ́ ìyàwó ó yẹ ṣe àgbàgbọ́ tọ́lọ̀ kìí ṣe nú alukóra nìkan lọ́nà ti sọ̀rọ̀ yìí o lóye gbogbo ẹ̀ làwọn ọmọ ìyá wa tán mọ̀ sí ìpínlẹ̀ lọ bíbélì ti kọ́ yọkanyọkan torí ká tayé yanjú ọ̀lọ́wọ́ ẹ̀sìn káta yẹnjú ẹ̀ ní ọ̀rọ̀ ẹ̀sìn wàláhì. nítorí lè fún àmọ́ ti orí fẹ́ni tá a mọ̀ àti tá a mọ̀ a bá lágbára tó sì jẹ́ nǹkan tó ní nǹkan ṣe pẹ̀lú tayé ọ̀gá orin ní kẹsìn lóore nípa tí ó jòjò rè jọ ìwọ̀dọ̀ rẹ̀ bíyàrá ọ̀gá orin nìyẹn. alẹ́bí alára alọ́kùnrin alóbìnrin tí ò sí lọ́hùn tá a bá sọ sọ sọ tó kù sí ìdùá àti mú ọ̀dùwà wá àwọn èèyàn máa ń béèrè pé mo sọ sọ sọ wọn ò gbọ́ mo sọ sọ sọ wọn ò gbà tún wá sí kòmí tó tún sọ ọ gbọ́dọ̀ lùsí hóòbù dání wọ́n fi kó láyé àbí tí wọ́n fi wọ́n fi kó láyé ìdáhùn olùmọ̀ wínú o má jà kan mùná lára wọn títí tí wọ́n fi kúrò láyé àbí tí wọ́n gbẹ̀gbẹ̀ wọ́n fi kúrò láyé níbi mímọ̀ táwọn jí lójú ọ̀nà ọlọ́run nínú àwùjọ ẹlẹ́sìn Islam ọ̀pọ̀lọpọ̀ bàbá ń bẹ ní sílọ́hun aya àtọmọ òṣè nínú ẹ̀rin àwùjọ ẹlẹ́sìn Islam ọ̀pọ̀lọpọ̀ aya ń bẹ ní sílọ́hun ọkọ òṣè nínú àwùjọ ẹlẹ́sìn Islam ọ̀pọ̀lọpọ̀ ọmọ ń bẹ ní sílọ́hun àwọn òbí ò máa ń díjẹ́ sí àwọn contradiction ọ̀sàkóra wọn púpọ̀ inú Islam ló pọ̀ sí ló burú sí jù kódà kò bẹ́ẹ̀ bá jọ́dọ̀ àwọn ẹlẹ́bọ àbọ̀rúbọyè kò wọ́pọ̀ àwọn ọmọ àtàwọn àtàwọn aya wọn ń jogún ẹ̀mí wọ́n ń jogún ẹ̀mí àfinú Islam lẹ́sìn pé kò jọra wọn wọ́n ní àwọn èèyàn ń bẹ láyé lónìí nínú wọn ẹlòmíì láyé tí ọmọ ẹ̀ kankan nínú gbogbo ṣe bímọ tó Islam nínú ìtàn mùsùlùmí ayé òde òní dè sára jọ tí ó sì Islam ní àhàwùlà wàlà kó wọta ilà àdìlà torí pé àkọ́kọ́ nínú nǹkan ńlá méjì káàrí ọmọ lójú ọ̀nà tọ́lọ́ ní ọmọ bá rìn sọ̀rọ̀ kan bá bímọ ẹ má jẹ́ kí a yọ̀ ojú bàmí jẹ́ o torí ọkún táwọn èèyàn ń sun jù lónìí ẹkún ọmọ fọmọ òun ló pọ̀ jù lẹ́kún táwọn èèyàn ń sun o ẹkún àwọn ọmọ bí a ti jẹ́ sínú sàárè ó kéré àwọn èèyàn ti sunkún yẹn wọ́n ti dákẹ́ ẹkún ọmọ fọmọ ló pọ̀ jù táwọn èèyàn ń sun lónìí. àwọn tá a wí yìí wọn ọmọ wọn ò jẹ́ kọ́mọ ó ti ẹ̀ pé kankan bẹ́ẹ̀ ti jẹ́ sí Islam níbi tẹ́ni tí ń rí ọmọ ti ń jápá mọ́nú pé wọ́n lọ́n bóòlù ọmọ yóò ṣe gbọ́ bóòlù ọmọ yóò ṣe gbà dákun ṣàánú ni lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wàhálà ti gbìyànjú. irun ilé ẹ̀kọ́ tí wọ́n fi wọ́n sí wọ́n fún ọ ní rìpọ́ọ̀tù tí ó da tí ọmọ yẹn ò farabalẹ̀ ọmọ yẹn rẹ́dì ọmọ yẹn òbí ń banújẹ́ lóbi tó fẹ́ kọ́ ọmọ nìyẹn o kátó àwọn olùgbé lásán ni. ibi táwọn ìwọ wà nìyẹn ni aláwọn tó máa rí arẹ́ni tó wáyé tó láya tó lọ́kọ àmọ́ tí ò lọ́mọ tó fi kó láyé arínú ọkùnrin arínú obìnrin wọ́n sì fáìlì wọn débi máríta ò ní sí fáìlì wọn débi ọmọ torí pé àà fún wọn wọ́n sì fáìlì wọn débi pé wọ́n lọ́kọ wọ́n sì láya bóòlù ẹ̀jẹ̀ sàárín yẹn sí àníbi wọn kọ ọmọ rárá àníbi sọlọ́lọ́ ọ̀sàlá ó sọ̀rọ̀ ọmọbìnrin méjì sẹ́yìn tọ́ọ́dọ́ tọ́ọ́tọ́ lójú ọ̀nà ọ̀tọ̀lọ́run tó fẹ̀sìn ọlọ́run bá yé wọn tó fi wọn lọ́kọ àbí mẹ́ta ó kà mọ̀ kọ́ọ̀lù lẹ́nìkan tí ò ní tó bẹ́ẹ̀ wá sọ pé tó bá jẹ́ tó bá jẹ́ méjì ńkọ́ àbí tó bá jẹ́ ọ̀kan ńkọ́ òṣìṣẹ́ ọlọ́run tó náà fẹ́ sojú kòkòrò pé ó yẹ kí n lè ṣègbìyànjú yẹn tó bá yẹ kí wọ́n ṣe sábà dáàbò jẹ́ náà fún ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ó yẹ kí n lè gbìyànjú. bìkìláàsì máa yìí dàkánà àlùmọ̀sù mọ̀ásọ̀ máa ń fi dín kàlàǹdíyà wọ̀ sọ̀lẹ̀dín. فإنه كثيرا ما يعني بزيارة قبورهم هذه الزيارة البدعية الشركية ìgbà tọ́kọ̀ máa tètè lọ síbi inú irú àpèjúwe tí mo sọ fún pé mo gbọ́lẹ̀ ẹni orí kéde lórí jù yẹn ìdáhùn ń bí ni pé pàápàá ju ẹni tó bá lọ jẹ́ pé ẹni tá a lọ bẹ̀wò yẹn wá jẹ́ muhammed mohammed dín kàlàmbíyà ọ̀sọ̀ níbi àwọn ànábì ọlọ́run àbáwọn ẹni rẹ̀ فإنه كثيرا ما يعني بزيارة قبورهم هذه الزيارة البدية الشركية iṣẹ́ máa ń gbà lórí pẹ̀lú wọn fẹ́ lọ ṣàbẹ̀wò sàárè wọn ṣọ́ọ̀ṣì jẹ́ tó pàtàkì nínú nínú ọ̀rọ̀ ẹ̀sìn iṣẹ́ máa ń gbà lórí ọ̀nì pé bíjẹ́ àtẹ̀bọ̀ pọ̀lìhádà kárí àmàlìkò dání tàbí àdá orí ẹ̀yìn mọ́mọ́ mọ́lìkì kò lè rọ̀ kámọ̀ sọ̀rọ̀ bá fẹ́ lọ sí sàárè wò. wọ́n yín làmìyàkà ò dálìkà sí mọ́ọ̀dì náà lẹ́sà fi ìhà àlùmọ́sàdà kódà wọ́n bá tọ́ òun ti pé wọ́n lè mọ́ kórìíra bẹ́ẹ̀ láàyè míì tí ò bá ti pé irú bàjẹ́ ilé ìṣẹ̀lẹ̀ lè tá àkàlà àdún ọ̀rẹ́mọ̀ lọ́wọ́ sáà. wàfíì bákan náà ní bẹ́ẹ̀ náà ìdáná nàbí ọ̀sánlá ọ̀tá láyé ẹ̀dáyìn ìlà mímọ ìyàkọ́ òwòkó wa òbí tí ọlọ́run ọba kò ṣàdédé wá ìsọ àfi níbi nǹkan tí ń páyà pé kó mọ́ ṣẹlẹ̀ wọn náà ní títẹ̀ bọ̀ ذكره المصنف رحمه الله تعالى eléyìí ni àjò síbẹ̀ kọ́lọ́nkọ́ sí ọ àti ọjọ́ mẹ́jọ tá a fún pàdé láti tẹ̀síwájú akólúmọ́ tẹ̀sán ọ̀rọ̀ sákòlọ́ àtàlẹ̀ ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ yìí وصلى الله تعالى على نبينا محمد وعلى آله وصحبه وسلم